àti gbogbo wa náà ní àpapọ̀ ní ìjẹ́jọ́ abọ́síbáàbò ṣòrótù ṣòrótù bẹ́ẹ̀ ọmọ nóhìyà ànìm minal buyu ẹni àwọn kọ̀ǹdíṣàn kátàkárà àwọn mọ́jẹ̀mú rẹ̀ àti àwọn òwò tá a ṣe léwọ̀ tí yóò gbọdọ̀ ṣe tá a ṣe léwọ̀ nínú ẹ̀sìn. hadith kati akandona ni hadith Rifa'ata bin Rafi' tó nábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé olùtẹ̀ dáadọ́ nínú iṣẹ́ torí oríṣiríṣi ìbéèrè náà sọ́hábà ń béèrè lọ́wọ́ ànábì tí ó ṣe wọn láǹfààní iṣẹ́ tó gbà lérò nínú àwọn iṣẹ́ tá à ń ṣe láyé tá rú ànábi jẹ́ kó yẹ akọ ní iṣẹ́ téèyàn bá fọwọ́ ara rẹ̀ ṣe bákan náà wà kó lù bẹ́ẹ̀ ẹ̀yìn màbúròrò àti kátàkárà tó jẹ́ màbúròrò ìyẹn pé tá a ṣe dáadáa tí gbogbo òfin rẹ̀ pé tá a sì fòótọ́ ṣe. àwa nínú àwọn iṣẹ́ yìí oríṣiríṣi ọ̀rọ̀ àwọn àpá àti. aláàtọ̀ lọ bí àgbẹ̀ nítorí pé àgbẹ̀ a máa gbára lọ́lọ́ àǹfààní rẹ̀ kárí òkàtà àtúndì àtọ̀ lọ bí kátàkárà. ṣùgbọ́n ètò tẹ̀wọ̀n náà ni pé gbogbo ìtì ọlọ́run bá ti ṣe ń rọrùn fún yàn nínú iṣẹ́ tó jẹ́ halal tí ṣe ń ṣe lọ́nà ẹ̀tọ́ tí ó jà èní bí sínú ilá ìtọ̀ àálá tí a tó bọ́ sí hadithi tí a tó mẹ́nu bá. níta fi bẹ̀rẹ̀ ní kọ̀rọ̀rù lùmọ̀jámà ìfìkì yìí bishani xukumu lùxukuku lùmọ̀nàwíyà. kí ni àwọn àfa onífìkì nínú àwọn àkójọ wọn tó àkójọ lẹ́ni láti máa gbọ́rọ̀ ẹ̀sìn yìí. kíni sọ pa al-huququl ma'nawiyya àwọn right right tó jẹ́ ṣoṣo wa tí èyí ṣe physical wa ẹ̀kọ́ right kan wà kápẹ́ ìwé ẹ̀ ń sìn wọn bá ń gbéwé mi mi mo níwé right mi bọ̀tẹ́ right kan wà tá a lè mú lọ́wọ́ báyìí lórí pẹ́ nìyẹn ní òní níbi kátàkárà àwọn afa sọ̀rọ̀ lórí eléyìí níbi mùtámọ́rù kan tí wọ́n ṣe ní kọ́nfẹ́rẹ́nsì kan tó ṣe tó jẹ́ lẹ́ẹ̀ka àrùn rẹ̀ nílùú Kuwait ní nǹkan bíi nineteen oh nine tó ṣe déédéé afọ fourteen oh nine tó ṣe déédéé nineteen eighty eight ẹgbẹ́ lọ bíi ọgbọ̀n ọdún sẹ́yìn tí wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì inú tó ṣe tẹ̀kìrì rù wọn kọ̀ọ̀rọ̀ wọn nínú àwọn intanẹ́tẹ̀kì ní iṣẹ́ ìjọ náà. náà alákọ̀ọ́kọ́ ni pé alismo tìjárí orúkọ business name téèyàn ní ẹ pé a nínú àyínà tí ó ní olórúkọ orúkọ ọjà kátàkárà rẹ bí akíní kan fẹ́ ń sọ lọ sọ ni àbí kíní kan afa kọ́mpìnì ni enterprises lọ fi ayọ̀ a gbogbo orúkọ tó bá wù sọ wàlúwàlú tìjàrí àbá dírẹ́sì bẹ̀ ibi tó ti ń ṣe bákan náà wàlẹ̀ alámàtú tìjàríyà àbí símbọ̀ tí wọ́n ń lò símbọ̀ ẹgbẹ́ kálukú gbé símbọ̀ tiẹ̀ sí lára àwọn mọ́tò sí àwọn símbọ̀ àwọn tani àwọn Toyota àwọn ti tàwọn Mercedes bẹ́ẹ̀ làwọn tàwọn Honda ní kálukú ló ní alámàtú tìjàríyà bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀tì náà yọ̀rọ̀ àkọsí bẹ́ẹ̀ ni àwọn network ọmọ mi ní MTN ọmọ ti Glo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. watalif àti ráìtì ẹni tó kọ̀wé pẹ́pẹ́ ráìtì ẹ̀ ọwọ́ ara rẹ̀ náà ló wà kò júlẹ̀ fẹ́ ní bọ́dì. àwọn ráìtì wal ikhtira abẹ́ntí ó establish nǹkan tó fi ráìtì. tarsul ashabiha ráìtì gbogbo nǹkan wọ̀nyí ta lónìí ẹni tí ó gbé kalẹ̀ náà lónìí ráìtì yẹn. òun nìkan náà ló ní ìyẹn ló bá dé pé ìwú ò lè lọ gbérù rẹ̀ jáde ẹlòmíì ò gbé nǹkan ẹlòmíì wà lọ mú yóò pàrẹsì ẹ ẹni ń bá mu ó lè ṣú ẹ sí kóòtù torí pé òun ló ní nǹkan fúnra rẹ̀. òun ló ní àmì pàápàá jùlọ wọ́n yọjà tó ti ń yá wọ́n lọ́wọ́ àtẹ̀jọ lọ gbé àmì yẹn ti ọlọ́gbórúkọ yẹn ti ẹ̀yọ́ bá máa ra wìtìwìtì. àwọn abájọ kọ pé kí ni ẹ̀sìn sọ́ńpa arúgbó báyìí. ẹgbẹ́ lómìnira ń bẹ̀ yẹn kìí ṣe ráìtì tó jẹ́ físíkù wa orúkọ tí ń lò lásán orúkọ ẹnìkan ni tó ń ṣe kínní tó ń fi ń tajà bẹ́ẹ̀ ni símbọ̀. ani wàhálà ìlúkọ yòtá tó bí àṣẹrẹ à. aláwọn ráìtì akàkúnnú ẹ̀sìn yẹn náà lè pé ó kọ bísínẹ́sì rẹ nìkan kí wọ́n náà máa ṣe kíni kọ́ máa fi ọ̀pẹ́rẹ́tì tiẹ̀ àbí símbọ̀ rẹ̀ ni wọ́n náà ṣe kíni lọ́n lù. wọ́n ní eléyìí tí ó ṣe méjì bẹ́ẹ̀ tí ó bá wọn. ẹni tó bá kọjá àlà. abẹ́ni tó kọ̀wé ìwé yìí afẹ́ tẹ jáde o ẹ̀rí ẹ̀rí pé ẹ máa ń kọ́ sí ìwé pé ọ̀tọ̀ ló ní kíni ó preserve kíní kan ó preserve right fún ara rẹ̀ ìwọ kẹlẹ́dẹ́ kọ̀ọ̀kan á gbé kó lọ tẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ló bẹ́ẹ̀ fi fọ́nká right ní ẹlòmíràn ní right yìí ó ń jólẹ̀ fẹ́ tó yẹ pé yóò bá tẹ̀ yóò máa hanú fẹ́ ìwé tí ó fi sòwò á gba àṣẹ látọ̀dọ̀. alayhi wa sallam olóńgbò anabi muhammad wa sallam yakul tó ń sọ báyìí amal fatih lọ́jọ́ tó wọ mẹ́ka padà láti gbé islam wọ̀lú mẹ́ka lẹ́yìn ọdún kẹjọ tí wọ́n ti lè kúrò mẹ́ olóńgbò anabi sọ báyìí pé ní inna allaha wa rasulahu harrama bay al-khamr ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wọ́n ṣe ọtí títà léèwọ̀ gbogbo ẹni tí wọ́n ń tọ́tí èèwọ̀ ni ti ń tà èèwọ̀ tó yẹ pé ní orí ipa rẹ̀ gẹ́rẹ́ wọ̀ sáwa náà láì tẹ̀ tí rẹ̀ rì ẹ tó mọ tó ń ta gẹ́gẹ́ mọ̀ pé tó ń ta òjé kí ni kò dáa ẹgbẹ́ ìkàwé mẹ́ta ẹ̀wọ̀n ni àbó ni òde wa rí bẹ́ẹ̀ hùn ẹni ọ̀pọ̀lọpọ̀ tó ń tọ́tí sábà ní bàbá ní hundred percent káfẹ́ yọ kẹ́lẹ̀ kó yá ninety nine percent ẹ̀rí ló mọ̀ pé ètò ń ta ò dáa ṣe léwọ̀ bísíǹsì tí ó dání ọtí lórí gbogbo tó bá ti ń da làákàyè ẹ̀rú. ànábì àwọn ẹ̀sà sáré ní kullu muskirin haram gbogbo tí bá ti intoxicate yẹn tó bá ti mú tó ní mọ tó ń ṣe mọ là ń pè lọtí haramu ni àpẹẹlẹ lórúkọ ẹ mọ̀tí pé lórúkọ báyìí gbogbo dáwà ká pé ìgò rẹ̀ tóbi ní oníkúkú kúlẹ̀ yẹn gbogbo dẹ́mátà ti ń tà bẹ́ẹ̀ haramu ni. Etí ò bá mu ni. Orúkọ kọ́ la wo, iṣẹ́ de ṣe la wo. Ọtí títà èèwọ̀ ni, etí ò dáa ni. bákan náà àti àwọn òkú ń bẹ́ntẹ́. Kí ló ń pẹ́ lókun bẹ́ntẹ́? òun náà ni màmá ta hatifa àǹfì ntókù tí ò bọ́ bẹ. àwùzúkìá zakata ẹ̀rọ ṣẹlẹ̀ ìyà àmọ́dù ṣùgbọ́n dúdú tí ò bá ẹ̀sìn mu ni wọ́n dù òkú ń bẹ̀ntẹ̀ lélẹ́yìn náà sáńpẹ̀ ló kún bẹ̀ntẹ̀ nù ntí ò bọ́ bẹ tó ti kú tá a sì lè abaduro náà tí o da o ti dòkú mi ti kẹyìn wa ta bẹẹ pé adúrú mọlú bọbọrọ yìí wá kú láì bọ bẹẹ bẹẹ bá ta mọlú yìí one fifty wọn bí òde wọn bẹ ẹ kàn mú twenty thousand wa haramu ni ni twenty thousand o ti lọ o ti lọ nẹnu ìwé ni o kúkú jí fa a gbọdọ̀ mọ̀ta rú nǹkan bẹ́ẹ̀ bákan náà wà lè xinzir ẹlẹ́dẹ̀. ìwọ ni kéèyàn máa tẹlẹ́dẹ̀ pẹ̀ntà lè jẹ́ ni ìwọ ni gbẹdẹ bá dé ta lé ní téèyàn bá fura yóò ti rẹ̀ ẹlẹ́dẹ̀ kó tó mọ̀ pẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ló ń rà dáná ó sórí ìta gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́rìn ẹ̀dẹ̀ ta tó bá ti di báwo ẹ̀ ọmọ rò ogun fi ni ìwọ ni kéèyàn ta. bákan náà wal asnam àtàwọn nǹkan èrè ma yunhatu min hijaro kí là ń pè léèrè nǹkan wọn gbẹ́ látara àpáta òkúta náà gbẹ́ nígbà míì tí wọ́n gbẹ́ náà yóò ju sí náà yọ mú náà forí sí àtọwọ́ yóò bá dèrè. aw yusnau min hadidin àbálàgbà gbẹdẹrẹ lọ gbé fún irin lẹ fi ṣe ni tọ́yà lè lọ èrè ni tá a fi kíní mọ ń èyẹ lè fi irin ṣe. àwòtín eléjẹ ló pọ̀ àbí ẹ mọ́ ni ẹ kọ́ àwọn ìyẹ̀pẹ̀jọ ẹ wá mọ́ bẹ́ẹ̀ mọ́ kòkò. àwòkáṣàbì àbí igi tí ẹ lẹ mú pákó lẹ fi gbẹ ẹnìkan yìí tó pọ̀ jù náà nì kán mú ìyẹ̀pẹ̀ kán mọ́ àbí kán mọ́ béèrè kan yọjú sí káyé títì. àwọn ayé máa dàtí nǹkan agbóògbó tẹ báwo fẹ́ fi ṣe. àwọn aṣekalẹ̀ nítorí kíni ètò bá tún mi dọ́ni la ta'ala káyé lè bá a mọ joseph onídẹ́yìn tó lọ. àmì lè wá ní àbóyé èrè tẹ̀yìn kan ní òde atakọ́ni ní tí ì bá ti tẹ̀yìn ń kọ́. fakọni akunu sọnam ala surati insani o lè jẹ́ èèyàn kankan akọni ni ká má fi gbàgbé rẹ̀ agbèrè rẹ̀ sórí ta tó náwó náwó báyìí bí ṣe máa ń juwọ́ sí yẹn gbà tó ṣe kéde tó wà láyé lẹ́nu orí ta tó bẹ̀ subhanallah owó ńláńlá náà fi ń ṣe é sí. táwọn ọlọ́lá mi náà ká àkẹ́tẹ̀ ìgbèrè wọn sórí ta ẹ̀fẹ̀ náà ti wọn pé akọni kan àwọn yakunu ala sura ti hayawaani abẹ́rẹ́ kó tiẹ̀ lẹ́gbẹ́ ètò ìbẹ́rẹ́ àsálílẹ̀ akásapá rẹ̀ báyìí ni ẹlẹ́mi ó gbé àsábà sílé rẹ̀ ẹlẹ́mi lè tẹ̀jà pa síbẹ̀ ẹ̀kẹ́ ẹkùn àwọ̀ ọmọ ẹkùn ó wá lóye kọ́mọ̀kọ́ ọmọ ẹkùn ní òun ẹkùn yẹn kọ́ ni tí ó ti báyìí tó bá ju lé gẹ́gẹ́ bí ọmọ bàdé ìsàyè ti gbẹ́ súra màálù màálù kalẹ̀ gbogbo ń tẹ́yẹ̀ bá gbẹ́ tó fi gbogbo bọ́dí ara sí báyìí náà là ń pè léèrè yìí tó wá wọ́ sí pé kéèyàn máa sìn téèyàn bá wá máa sìn kọ́ sólè ta kákan wẹ́n fi dẹ́ kó létí lé ni ara rẹ̀ náà ni torí pa níbi àwọn Muhammad sallam bí ẹ kó yẹ agbọ́n létí súra bíi tìmùsá lùbáyìí bá ti ń wà. àwọn béèrè báyìí máa wà ní nàìjíríà ṣé wàá máa gba wọ ni. bàbí àwọn àgbàgbọ́ lè wà fún àgbàgbà yà Rasulullah ilé òṣìṣẹ́ ọlọ́run àwọn ẹ̀ka ìṣòro tó wọ́n mọ̀ ìta nínú ọtí sọ sí àwọn ọ̀ra òkú bẹ́ńté tẹ́kẹ́tẹ́ mi bá kú tá a bá yọ rẹ̀. عمل صالح فإنها تتلى بها السفن torípé ọ̀rá yìí a lè fi ara kíni ojú omi ẹ̀rí tó bá ti jọra tó bá fi ra o ti dòdò lù rẹ̀ kí ni òfin tó kílẹ̀ fi ọkọ̀ ojú omi tó ní ló bá máa lé gidi ló bá máa dó sára rẹ̀ ẹ̀kú tó ra bá wọn bìkan yóò máa gba omi dànù. sábà nú ọ̀rá rẹ̀ tá a yọ ọkọ ẹrẹ tó tá a yọ ọ̀rá rẹ̀ sábẹ́ ra ọkọ̀ ojú wàtú di hàlù bí àdùlù. bákan náà àwọn tó fa awọ àwọn bàbá fẹ́ lò wọ́n lè dé tó bá fi lókè lọ́rí bí wáyé lọ́kùnrin àná. a sì máa fi ń jí àwọn èèyàn pé dídé o gbọ́dọ̀ ní wọn fi ń jẹ àwọn èèyàn ìyẹn tí wọ́n máa ń rọ sínú àwọn àtùpà tó wà mọ́lẹ̀ káàkiri tí kálukú bá ti rí àmì pé ilẹ̀ dídé gíní ilẹ̀ ti mọ́ nu. Fakọ́ àdánù pé náà wọ́n haram àní haram nífẹ̀ẹ́. Àwọn àbá ń fọlá àwọn haram yìí, sáǹfà ní ẹni haram ní àbí títà rẹ̀ pé ẹ kàn lè mú ọ̀rá rẹ̀ lọ́fẹ̀ẹ́ kẹ́ bòyàn ẹ lè dé kíni ẹ lè ta ìyẹn pé títà ní ìbọn àbí àǹfààní rẹ̀ náà ní kíni. súnmọ́ kọ́lá ọ̀sán àtọ́lá ẹ̀yìn dàbà yìí ṣùgbọ́n ìlànà ìwà sọ́mọ́ ẹ̀ pé ní kọ̀ọ̀tàlá ńlá olè yehud ọlọ́run bá sọ̀rọ̀ àná wa tààdá ó gbé àyẹ̀wò jí gbogbo wọn jìnnà. kọ́nà kó pé wọn jìnà sí kẹrẹ̀ nípa ṣẹ̀wọ̀n ṣe ń tó dáa ni àbí òdà bá lè fi sọ̀rọ̀ sí wọn kò tí ò dáa ni. kí ni ó ṣe anabi ni inna Allaha ta'ala lama harrama alayhim shukumaha anabi ni ńgbà tí ọlọ́ba subhanahu wa ta'ala tó ń ṣe àwọn nǹkan báyìí léèwọ̀ àwọn ọ̀rá àwọn òkú bẹ́ńtẹ́ jámàlúhà wọn mú wájọ súnmọ́ bá rúù ha náà bá ń lè ta fàákà lù sàmìnà owó rẹ̀ wá fi ṣe kínní ẹ̀fẹ̀ ń sáyé. ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ta bóyá ẹran wọn ló kú kalẹ̀ rẹ̀ kẹ́rin ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n ọ̀rá rẹ̀ tẹ́lẹ̀ kínní náà mú bọ́ òṣìṣẹ́ àpàjù lóbi tẹ́lẹ̀ mọ́ tẹ́lẹ̀ ọ̀rá náà wàá yọ tí ó di nǹkan bí òróró tí ó ní tàbí ìlànà ìbá àfẹ́jẹ́ ti. kó àwọn nǹkan pọ̀ sí nínú àwọn àlùbọ̀yé àlùmọ̀hárọ́mà nínú àwọn òwò tí kò tọ́ kéèyàn ṣe ẹbí ò fọwọ́ sí. nínú àwọn tá a kọ́ nínú hadithi ni pé yá àti àmì ìṣẹ̀rí àtúntò àbíyàtò muhammadiyatu kulli ma fi ìsọ̀lá ìbáṣà kulli ma fi ìsọ̀lá ìbáṣà. ẹ̀sìn ìsìláàmù wà yìí sáà nẹ́bí mú wa. gbogbo nǹkan tí ó ṣàǹfààní fún wa ló wá ṣàlàyé fún wa. وحذرت من كل ما فيه مضرة تعود على الأديان gbogbo nǹkan tí ó jẹ́ ìnira fún ẹ̀sìn wa ẹ̀sìn yìí ṣe léwọ̀ wal abdan àbí nǹkan tí ó jẹ́ ìnira fún ara wa wal uqul àbí tó lè jẹ́ ìnira fún làákàyè wa wal a'rad àbí jọmọdún àbí wal amwal àbí nù àwọn àwọn dúkìá wa ẹni pé nǹkan máa ráàrún tẹ́sán wa sọ náà ni. lára wa ní làákàyè wa ní ọ̀nà káàkiri ìyá wa. wọ́n ní tàhíìmù lọ́kàbọ̀ èèwọ̀ tọ́lọ̀ ń ṣe ọtí ìtumọ̀ rẹ̀ ni pé ṣíṣe léwọ̀ amalu ṣíṣe rẹ̀ èmi gan òun kàn pọ̀ tí ni kọ́lẹ̀ èmi gan òfẹ́ nu kan rí àwọn ọ̀bọ ìtọ́ ṣe ń gẹ èèwọ̀ ni wọ́n rò pé tèmi tèmi bá ti mú ọ̀mú tó tọ́jú gbọ́n lọ ń ṣe fáwọn èèyàn ṣíṣe rẹ̀ èèwọ̀ ni. bákan náà wà bẹ́ẹ̀ ìhù àti títà rẹ̀ ní ẹ̀ máa ta ọtí èèwọ̀ ni wàṣúrìbùhù àti mímu rẹ̀ tìrẹ́ lómi yẹn ti ń ta ní emu ìyẹn pé yìí wọn nǹkan náà mọ̀ dà sára díẹ̀díẹ̀ àwọn ńláńlá ní ń ta ní àwọn kéèké ni ní mọ̀ dà sára ẹ̀rí ìgbẹ́ káta yàrá pé ẹ̀kọ́ ẹ̀ mú bẹ́ẹ̀ ni ìwọ lọ́n ṣe bẹ́ẹ̀ ni ti mú ọkùnrin wa sí ìlànà tó ẹ̀yìn nù àlẹ́ yìí àdìgbò gbòǹtì ó rìn yàn lọ́wọ́ lórí ọ̀rọ̀ tì bàtà ló bá wọlé sọlá ńgbà tí ó ń sọ̀rọ̀ ọtí bó ṣe léwu tó bọ́lọ̀ ṣe léwọ̀ àmẹ́bìnrin náà ṣẹ́bi lọ́tí fúnra rẹ̀ ọtí gẹ́ fúnra rẹ̀ ọlọ́run ṣẹ́bi lé àti sáré bù. àtẹni tí ń mú àtẹni tí ń pọtí àtẹni tí ń gbẹrú yẹn àtẹni tí ń rà fún yẹn àtẹni tí ń sọ ẹni tí ń gbẹrú kalẹ̀ ọba rẹ tó bẹ̀rù ó di tó kúrẹ́ ẹ̀dàgbẹ́ tó kúrò ní èso ọ̀rẹ́ la gbé ẹ̀mẹ́lẹ̀ kálíbà àwọn pé tó lágbára ní ẹ̀sìn èèyàn ní jẹ́ mùsùlùmí gidi kó dé díẹ̀. ìyá tó tọ́ ó ṣe tọ́jú ó ṣe lẹ́nu ọba yẹn yẹn. lálùkò lọ tún gbogbo tí ń bá ti mú yẹn ti gọlùgọlù. ọ̀gá kọlẹ̀ àkìlà nígbà tó láká èèyàn dárò ìtàyè náà ní ìyàkúrú àwọn àkànnà fá ìlànà àwùjá mídàn ó lè jẹ́ liquid olómi ó lè jẹ́ nǹkan tó dìgbùgùdì. irú ọtí kan wá sẹ́kẹ̀ wọn ti mẹ́rin ní àmọ̀mú àmọ̀mú gbogbo méjì sẹ́nu ni sẹ́nu bá bá ti tẹ́ ẹ̀ ní àkókè àwọn dúrọ́ọ̀tì mi bẹ́ẹ̀ lẹ́kẹ́ kẹ́jù sẹ́nu bí atẹ́bílẹ̀tì mẹ́fọ́ ti ṣe ni. lákàlẹ̀ ìdá kánẹ̀ lọ́kàmùrù àrọ́ọ̀mọ̀ tàná wúlò. a ní arákùnrin pé ọdún èèwọ̀ ni bàbá yìí. títà rẹ̀ wá sẹ́rí yìí àti ẹ̀ máa polongo ẹ̀ mo máa polówó ìmọ̀ máa fi kúrò rẹ̀ àmọ́ wà nípò ẹni tí ó kéde ẹ dákun àwọn pẹ̀lú yín ẹ bá wa polówó kí ni. فمن كان أشد منه فلكم ونورا أشد حرما nígbà tó ti bá dé wọ̀ àti gbogbo ń ta àkàtọ́rọ̀ mọ́ ẹ̀ ó dé wọ̀ yìí tó bá kú lágbàá jùlọ kí ni wọ́n tún wá máa jẹun èèwọ̀ tí ó ti ṣe gidi yóò lágbá. wàhálà ti pa bẹ́ẹ̀ lẹ̀ tẹ̀lé pọ̀ wàyí àdìmọ̀kátì rọ̀ọ̀tù ni kéèyàn máa gbé drug òun tún lágbára jù. alẹ́ ti áfíríkà láti àkàlàkì bẹ́ẹ̀ lè rán mùtí kó o tún lè máa gbáyé pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n tó bá ti mú drug á tiẹ̀ ti ta. ló bá wà rẹ̀ jẹ́ wàá ti áfíríkà lè dọ́kúrò yìí ní ọ̀sọ̀dọ̀ ẹ̀ máa kí ẹ̀ tó lé ọ̀sán tí wọ́n ti àmọ́ wa ní mọ̀ ń kówó lọ ni ìyẹn náà tó ń gbé náà wọ́n afúrà kan rí kékeré gbé owó lánàá ìgbé kí ni. àfa àtúntò kọjá àtúntò ó ń olówó jẹ èyí sanwó kékeré ní ọjọ́ pé ọ̀hásí abátìlì àbúwá yìí mọ̀ ń kówó lọ Amen. lè fún tó ń bá àwùjọ jẹ ni àbúrò ń bá àwùjọ jẹ pẹ̀lú tó ń bàjẹ́ ni kò ran àwùjọ lọ lórí dáadáa ọlọ́run ti fa àwọn àna àlẹ́ ìbéèrè. ọ̀dọ́ tó ẹ pé ní bóyá ara rẹ̀ lẹ́fẹ́ máa lò ní òde wọlé àwòṣá bí a àbí ọ̀ra rẹ̀ lẹ́fẹ́ ó gbọ́ ìwọlé àwòdá mi hà àbí ẹ̀jẹ̀ ẹran tó ti kú kalẹ̀ lẹ́fẹ́. nítorí ìjẹ́gbin rẹ̀. pẹ̀lú májèmú pé pé òṣùn ìpínlẹ̀ ẹran ò já mọ́ ọkọ yóò ìpínlẹ̀ ẹran ò já mọ́ ìyẹn tí ẹ mú ìpínlẹ̀ ẹran ò já mọ́ àwọ̀ tí ẹ lò ẹ pé ní àwọ̀ nìkan la rí mú irun nìkan la rí mú a lè lo àwọn nǹkan wọ̀nyí. لأن لأنه ليس لها صلة بمادة الميتة torí pé kò ní í ṣe pẹ̀lú pínlẹ̀ ara òkun bíntín fala yaktasib min khubusiha wa najasatiha àwọn nǹkan ẹ̀gbin tó wà lára rẹ̀ ò lè bọ́ sára ìyẹ́ kò lè bọ́ sára arún fadil ashiya àwọn nǹkan yìí la tuhillu al hayat kéde pé ìṣẹ̀mí tí nǹkan òkúńbẹ̀ntì yẹn tó ń ṣe ló sọ nǹkan di nǹkan ẹ̀tọ́ káyipẹ́ ìṣẹ̀mí rẹ̀ ló sì lẹ́tọ̀ ni ìgbà tí nǹkan ti kú ayẹ́pẹ́ nǹkan yẹn ti gbìn òní ìṣètò mọ́ lágbèjọ́ ìṣe ẹran ara rẹ̀ tá ń jẹ kí ló ṣe lẹ́tọ̀ fún wa wọlé apẹ́ran ń ṣe ń ṣẹ̀mí ni ìgbà tó ti kú àlè ti gbìn àlè mọ́ ṣùgbọ́n ìyẹ́ kì í ṣẹ̀ṣẹ̀mí rẹ̀ ló jẹ́ kí ó máa bẹ́ẹ̀. ani fala yusod yastuk aleya ismul maita ani tá a bá sọ pé òkú bẹ́ntẹ́ nìkan kò dára irun kò dára awọ ẹ pé a ti sọ ilé ìkọjá ń a ti kíni awọ ẹran tí a ti dìbàgò ẹ̀ níbí láti rí aburú ńláńlá tí àwọn tí wọn láwọn ń ṣe oògùn fáwọn èèyàn tọ́tún pé lórúkọ ẹ̀sìn ní tó ń ṣe. àkọ́kọ́ náà wọ́n lè lo intaa yìí jẹ bíi èkúté àìjẹ́ àwọn lè lò pọ́n abẹ́ fi ṣe nǹkan fún yàn ẹ̀sẹ̀ kẹ́tù kọ́ wà ń bẹ̀ àbí. fàníyà ni pé ó tún lè pé òkú ń bẹ́ńtẹ́ ni náà tún lọ jó láti fi máa fọ́kọ mu torí pé nítorí tó jẹ sára ni ó lè kókun bẹ́ńtẹ́ ni sàlísà ni pé nǹkan ẹbọ náà tún wá sí kínní wọ́n fi ṣe ọwọ́ àríyàn wà ní àwọn àfáànù àfáàkọ́ nìyí o olóògùn aláwo nìyí o eléyìí ti ṣe àfẹ́sìn òkú bẹ́ńtẹ́ nǹkan yóò máa fi yóò máa yóò máa fi ṣe nǹkan fáwọn èèyàn eléyìí tí ò bá mu ni. ẹni tó lè wá ta òkú bẹ́ẹ̀ ńkọ́ ìyá ilé ìyá eléwé tó yẹ pé ní gbogbo àwọn nǹkan tó ti kú ní òkú sínú ayanran ẹ mọ̀ lálàǹgbá tó ti gbẹ níbẹ̀ ọ̀gá tó ti ṣe kí tó ti gbẹ ìdí ẹ̀ bá fẹ́ ni àtàlàyé àtẹ̀kútẹ́ àtẹjọ yóò sì máa gbé fáwọn yẹn àyẹn náà máa kò sáàmì dúdú ń bẹ o nǹkan mi tó yẹ pé tó bá dùn gan àlè jẹ láti máa ta fáwọn yẹn ọmọ aláwọn fi ń ṣe oògùn nítorí tó máa wọ ẹnu ẹni náà ṣe kíni náà tó fi máa ṣe àbí kò wọ ẹnu wọn fi sí fún ó bá ti wọ ara rẹ ó ti ṣe kíni ó ti wọ náà nù ká máa tarú nǹkan báyìí wọ ni bákan náà tahrimu lkhinzir ìṣeléwọ̀ tá a ṣe ẹlẹ́dẹ̀ ẹnu tá a tún rí kọ́mbínà ni akilu jíjẹ rẹ̀ èèwọ̀ ni wà bẹ́ẹ̀ lòrò èmi ajẹ́ ẹ̀sùnkún mo rí pé àtàkùndùn rẹ̀ pọ̀ awakọ̀ àpàjùlọ kéèyàn máa gbẹ́lu táwọn kẹfìrí wà pé àwọn òkú máa láì dà lábẹ́ ń ta fún wọn ìtàn máa ń jẹ èèwọ̀ ni kódà bíi títí ẹdẹ wà mọ̀lá màsátùhù kó fara kànyàn gan èèwọ̀ ni lẹ́nu khabith rijsun torí pé khabith idoti ni ẹ̀gbin ni fàdọ́rọ̀rù ala dini bin najasati wa diyasa ẹni yóò kó ẹ̀gbin báyàn ìnira báyàn nínú ẹ̀sìn yẹn wa diyasa ìyẹn wà dìda yóò aláìkàǹkà kún torí bí wọn náà ti dọ̀tí lẹ́yìn tí ń jẹ́ náà jíjẹun gan fún apẹ́ni ẹni ọ̀kà kankan ni ọba alẹ́lẹ́dẹ̀ kò yẹ kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ká tó wá sọ wípé ẹ̀rí tún wá fún. bákan náà wà dọ́rà rù alẹ́lẹ́ akílí bí zahabil gírọ̀tìl wájibà. nínú tí ó tún kó bá làákà yìí ni pé ìtara ojú kòkòrò tó jẹ́ dandan kò ní í sí fẹ́ ni. ẹni tí máa ń jẹ ẹlẹ́dẹ̀ tó bá gbọ́ pé pẹ́lẹ́dẹ̀ ṣe kàǹkankún lọ́nà ni mo kàǹkankún wọ́n gbà pé ní ẹnìkan máa torí pé ìkànkẹ́ kò ní sínú ọ̀rọ̀ rẹ̀ mọ́. ọmọ rẹ obìnrin máa ń tẹ̀lé ọkùnrin ó lè má tara ẹlẹ́dẹ̀ ní ìtara irú ṣẹṣẹ ẹlẹ́dẹ̀ ó lè wá bọ̀ wọn náà. inú ẹ̀ ń tọ́nà ọmọ sí nífẹ̀ẹ́ sí ni kéèyàn jẹ́ dayos kí ló jẹ́ dayos bàtà rẹ̀ fi ṣàlàyé àfa sọ́ábà àlẹ́mi alẹ́ ni yòókè rú alẹ́hu alẹ́ lùbátìlá òkè máa kọ́ ọ̀là rọ̀ṣọ́lù. onílẹ̀ dé pé báyìí ẹbí rẹ bá ṣe tí ò dá kò tiẹ̀ nítara ẹ kéèfì ìyàwó yẹn mọ kírun kò mọ bórí fún ìwé fílẹ̀ kọ́nà kó ṣàánú wa. ọmọ rẹ àwọn ọkùnrin máa ń mú lọ kọ̀rọ̀ nú òkùnkùn ẹ̀ ibi alògbà kan nú kò ní dégínì kò ní tara á ní irú ẹni tí bá ń jẹ lẹ́dẹ̀ẹ́ irú ìṣesí bẹ́ẹ̀ máa padà ń sábà máa ń ṣẹlẹ̀ sí wọn torí pé nǹkan jẹ inú làákàkún àwọn nǹkan báyìí ibi tẹ́ bá rí pọ́ mọ́ òun ò ta wa kullu hadha al-madar gbogbo àwọn ìnira tá a sọ yìí tani máa ń ta tara rẹ̀ wá haqa'iqu sadaqati al-inkishafat al-ilmiyya àwọn nǹkan tó wà rí lè ní o tó yẹ pé ńgbà táwọn onímọ̀ ṣègùn kan padà ń discover rẹ̀ ń discover rẹ̀ pé gbogbo àwọn nǹkan yìí wà lára ẹlẹ́dẹ̀ẹ́ tó tọ̀ ìmọ̀ kàǹkan tí ẹ bá ti wá jẹ́ níbi kan tó ti dénú làákàyè tẹ̀ ṣe é ṣe àìmọ́ kankan kó mọ sí kínní ló mọ ọbẹ̀ fóun náà ìdọ̀tí yẹn pé bákan náà ni àwọn nǹkan tí ó fa ìnira fún ara. mímọ yóò lè hakùbìlì asnam fi tahrim wọn ní nínú tó a náà ni pé àwọn nǹkan èrè tá a gbẹ́ èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ta kó mọ bí ṣe kínní kó mọ bí ṣòwò. So igi ló fi gbẹ́ ni pákó ni àpákó náà ní gàrí irin lé gbẹ́ ni òkúta ni amọ̀ ni àti àwọn nǹkan míì tí wọ́n fi máa ń gbẹ́ ìwọ ni. wọ́n ní àwọn nǹkan míì tí àtún àtàṣìmọ̀ tó ló jẹ́ wọ̀ bíi tiẹ̀ orí ẹni asúwárò lẹ́kàlẹ́ à àwọn fọ́tò jakujaku kéèyàn máa ta alẹ́ ti tẹ́tẹ́ rúfin majallat bẹ́ẹ̀ wọ́n ta pépà ni na pépà mi òhò náà yà síbẹ̀ tí wọ́n máa ta wọ́n ni ẹ ẹ bá ta pépà gbogbo ẹ̀ náà lè ká máa ta pọ̀ ẹ ti bá ń ta ilé èyí náà ń ta àsúwárú àlùbáàtìlà àwọn àwòrán tí ò da èèwọ̀ ni kó máa ta rú ẹ̀ ọ̀sọ́ fún abẹ́ntúnta pépà táwọn ọ̀rẹ́ burúkú báyọ̀ ń bẹ̀ wọ́n afúlámù lè má jìnnà àti ọtọ́ ń ta kẹ́sẹ̀tì orin àbí kẹ́sẹ̀tì à ń wò lé ni ẹ̀pẹ́ oríṣiríṣi àwòrán burúkú ló wà mí oríṣi nǹkan tí ò dáa ló kó sínú alẹ́sì tàlúdù alẹ́ àkàlákì bil fasad èyí tó yẹ pé èèyàn ò ní máa wò ó àbí kó máa gbọ́ kó má ba ìwà rẹ̀ jẹ́ èyí gbọ́ púpọ̀ ìwòkuwò táyẹn ń wò náà ló ba ìgbésí ayé àwọn èèyàn jẹ́ dẹ̀ ní ilé inú iṣẹ́ tí ìwé kéèyàn máa ṣe ni èmi ní kí wọ́n là á ṣe kí wọ́n là á máa jẹ àìrí tí ọmọ jẹ ló ayẹkọ ọmọ ta tí ò tọ́ ọlọ́ọ̀bá sọ̀hánà wa tààlà tó dá wa ó ṣe ń tá a máa jẹ fún wa lọ́nà ẹ̀tọ́ ni ọlọ́ọ̀ni òun ṣe nǹkan ẹ̀tọ́ lẹ́tọ̀ fún wa ntí òsì dá òun ṣe léwọ̀ àwọ̀ náà bùjẹ́ wa níbi tó tọ́ ni awa ladi dí nínà wa la ní àdìsọ́kàn tí ò da pé tàbá tí lọ ọ̀nà tí ò da ni rí ní táàmù jẹ. tẹ́ ẹ bá wọ́n náà tó tọ́ ọlọ́run bá sọ́nà àtàrà yóò ṣe rọrùn fún gbogbo ìmọ̀ àwọn nǹkan báyìí ṣe pé ní ń ba àwùjọ jẹ́ ni ní tí ò yẹ kéèyàn máa ta ni. gẹ́gẹ́ bá a ṣe sọ̀rọ̀ tílẹ̀ kan ẹ̀rí pé ibi tó bá ti ń tarọ́ àǹkan báyìí náà ní àwọn àwòrán oríṣiríṣi eré jákujáku kí láà yóò ṣe mẹ́tẹ́ mọ́ ẹ pọ̀ ń bẹ̀ náà ni ẹ pọ̀ lójú títì tẹ́fẹ̀ lè máa gorí ara wọn ká máa wò kú wọn bẹ́ẹ̀ tá a máa kọ́ ìranù tá a máa kọ́ ọgbọ́n ẹnu eléyìí máa ń ba ìwà èèyàn jẹ́ ni wàtúsápẹ́bù fitnata shabab wa shabat ìmọ̀ ń fa fitness àwọn fáwọn ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tọ́gbẹ́ ní kálukú bá ti wò tán bá ti gbọ́ náà náà máa fi ṣe wà o eegun ọ̀dọ́ ìròrí ọ̀dọ́ ó sì wà lára tiwọn. wọ́n ní lima tó hariku minal gara ìsìlì jìnsì yá tọ́gbẹ́ ìjọ máa nìyẹn ẹ̀rí ìsúmọ́rẹ́ ni nǹkan yóò máa wúlẹ̀ tó bá ti ń wò tán. lọ́wọ́ àwọn obìnrin tí ó fún ma obìnrin wọn wọ́kùnrin ẹ̀rí látara tí wọ́n ń wò. àwọn táwọn wò náà bá náà ṣe ń ṣe làwọn náà fẹ́ máa ṣe wàmínàl asunam nínú táàtù kàkún àwọn èrè torí kó lè má jèrè mi tó rí báyìí nǹkan mìíràn ti fún ní ìtumọ̀ èrè nídùn inú rẹ̀ náà ni asọ̀líbù lẹ́bí wúwa ṣìárù nàṣọ́ra kí ẹ máa tàgbélébù tó jẹ́ sáyẹn àwọn akọrin yó ẹ̀rí kọ́wá ní táyà yẹn fẹ́ lómi mọ́ta stíkà gbogbo oríṣiríṣi kẹ́lẹ́ òsèkìní ni ó kò síbẹ̀ sáà mùsùlùmí kan tẹ́kọ̀ yà sí sísọ ẹgbẹ́ àmì káyẹ̀ lè ba máa lẹ̀ mọ́ mọ́tò sí kéye à nífẹ̀ kọta tó pé ntọ́lọ́ ntọ́lọ́ sọrí ẹ̀sọ̀ kalẹ̀ ó ju kíni ó ju yìí lọ kátó apẹ̀ ìtajà àgbélébù sí. pàmílẹ̀ asuna níta tó lè pèlè rè ni tàmà sílù sọ̀àmà káwo fọ́tò ẹ̀yẹ ńlá kan alẹ́ ti tó ń sọ fìlìmọ̀ yàdín wàṣàwárí ẹ̀lẹ́ àmọ̀ kánò gbèsè gáàdì kan àbóríta kọ́nà àmọ̀ juwọ́ sí wa kẹ́ni àwọn ìrònú ẹ̀nẹ́jà fúlù takuntakun ẹ̀nẹ́gba òmìnirikini òmìnira eré wọn ló wá kúta àwọn fi rẹ tiwọn ìmọ̀ tààrù kaba àbí wọn lọ bá wọn mọ́ ni ìwọ ni fàfihà fìtìnà ìmọ̀ ń dá fìtìnà lẹ̀ wà gòlówó àti kọjá la kí ni kọjá la tó bàrà dá sí ayé wọn kọ́dà máa ń sìn ẹ̀rọ kọ́dà máa ń fi rárá wàá kó àjọyọ̀ kọjá pé dáadáa tó ṣe ojú ẹ̀sìn láyé fi wò ó wàyà júrò ilà ṣíríkì billahi ta'ala kódà yóò tó sí yẹn kan náà ìmọ̀ fi wọ́n ṣẹbọ. inú ẹbọ tó kọ́kọ́ ṣẹlẹ̀ lórílẹ̀ nítorí fàárẹ̀ nínú ìjọ anabi wa nù alayhi salam gẹ́gẹ́ sọ wa nù hadith ibn abbas radiyallahu anhuma ó láwọn ẹni eré ó ní láàrin nuhu sí anabi adam asharatu kurun ló wà ń bẹ̀ ìyẹn pé sẹ́ńtúrì mẹ́wàá gbogbo wọn lórí islam tó pé ọ̀nà wà pé ó yá lẹ́bọ́ wọlé látara àwọn èèyàn ńlá èèyàn ńlá àwọn èèyàn tó ti kú ẹ agbére wọn kalẹ̀ tába ti rere wọn àmọ́ rán ti ṣe dáadáa tó ṣe. àníyàn tó fi gbé lẹ́nu wọ́n bá sọ́jẹ́lẹ́ ẹ lọ táwọn wọn dé ó wà nù rìwáyà pé tí màá kéré láàrin wọn òun fìdá tí wọ́n padà ń ṣe kínní wọ́n padà ń sin àwọn tó ló ń sọ lọ́nà fi rán anábì wa Nuh alayhi salam àwọn èèyàn ti ń kó lójú ọ̀nà tó tọ́ wọ́n ti ń kọjá àlà lórí àwọn èèyàn wọ́n ti ń sìn wọ́n. anábì Nuh pè wọ́n pé ká fi irú nǹkan báyìí lẹ̀ àná wọn sọ wọn pé látàzà rona áàlì àtàkùn ẹ̀rí pọ́n ti sọ wọ́n di olùjọ́sìn fún wa ẹ má fún àbáwọn wọ̀nyí lẹ́ o olùjọ́sìn fún yìí ẹ má fún wọn lẹ́ o wàlá tàzà rona wàdá wàlá sùwàá wàlá yàgùsà wàyà òkò ànàsà ọ̀nà sọ̀rọ̀ àwọn márààrún èèyàn rí ni wọ́n àyẹ̀ kọjá là látara wọn ẹ̀kẹ́tẹ̀ mọ̀ pé èyí tó fẹ́ gbẹ́ ìtì ṣéwù ni bàbá jẹ́ ti ṣe gbogbo tó wò kó gbẹ́ àbára ibìkan náà lẹ́lẹ́ mọ́ ni táyọ̀ àmọ́ lọ forí balẹ̀ fún sẹ́mọ̀ lọ fọwọ́ ra àbí tí nǹkan kan bá dé ẹja lọ kójọ síbẹ̀ káfí mọ́ sí rántí rẹ̀ sẹ́sẹ̀ àlè òkú fún ìdá tí ó wàá di ojú orí sẹ́mọ̀ lọ sí kínní sẹ́mọ̀ lọ kójọ sí àwọn àtàwọn náà fẹ́ jà fẹ́ tọ́ níbi èrè náà lọ dúró sí. bí wàá pé ká èrè bá ní iná máa ń jà fẹ́ tọ́ báyìí ní ká náà máa ṣèṣe sí rẹ̀ kọ́lẹ́ ẹlòmíì lè máa bẹ̀ pé bá wa dá sí lọ́rùn bó ṣe máa ń ṣe ńgbà tó ṣe kíni tó wà láyé. àtọ̀ ara ẹni tó náà lóhùn ojú ẹ̀sìn náà fi ẹni tó lọ ń kójọ síbẹ̀ síbi àkọ́kọ́ àlùmọ̀sọ̀ àrà ti tẹ́ ṣe ìwọ́de yín bẹ́ẹ̀ kójọ síbẹ̀ gan-an nítawọn sọ fún mi pé ní haramu lẹ́yìn ò lé sami lẹ́sà fìlì islam mi ṣe ẹ̀rí kò sí lára ẹ̀sìn kátó wá sọ pé bí èrè lẹ́yìn náà ṣe kíni ẹ̀lẹ́ ń kó jọ sí jimá wọn ibẹ̀ náà ṣe kíni náà ti tó kí subhanallah. أن المحرمات المعدودة في الحديث أن المحرمات المعدودة في الحديث àwọn nǹkan tá a kà nínú hadithi yìí nínú àwọn nǹkan tó jẹ́ wọ̀ ká máa ta mà híyá ìlà nàmáàzìjún lè àníwá ìlkàbáyé kò jẹ́ kankan ju àwọn àpèjúwe fún nǹkan dọ̀tí tí ò dání àlẹ́tì yahudu dọ́rọ́rùwá aládọ̀rùrì yá tẹ̀lẹ́kàmù tó yẹ pé ìmọ̀ ta àbí ìmọ̀ ṣe yóò máa kó nira báwọn necessity márùn kata adékíní fáàmù ta lẹ́sìn wá defend alákọ̀ọ́kọ́ ní àdín ẹ̀sìn tókòtẹ́ tí ó máa gbé ohun sábà yìí tí ó máa ta tí ò ní kó nira bẹ́sìn àbọ̀tí mímu ni wọnẹ́fùsì àbí yóò kó nira bára ẹ̀sìn tí wàá defend ara ẹ̀mí yàn ọtí lè yíyàn lórí bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ alimọ̀kadìrọ̀ tẹ̀ ń tó fa kókè ńkọ́ bẹ́ẹ̀ ń tiẹ̀ náà wàlẹ̀ ẹ̀rẹ̀ bákan ìjọmọlúwàbí ẹni ìyẹn náà fi ní ọtí tiẹ̀ lágbá gbogbo ẹ̀ ló ń lè kó sí tọ́lẹ̀ tó wá gbọ́dọ̀ jáde ìdíkà ọmọlúwàbí yóò mọ̀ pẹ́lẹ́ àbí tó ta gbádà rẹ̀ tí bá ta rẹ̀ tó yẹ pé hundred thousand lè rà tó bá ti mutí ìjọ ọmọ kékeré gẹ̀ ó ṣe kí ni yóò sọ̀rọ̀ sí ẹ̀sìn ìfẹ́ ká sọmọlúwàbí wa ìyẹn ló bàtà pé téèyàn bá lọ parọ́ sinimá tí o lè sinimá fún lẹ́gbà torí pé ìjọba olóàbí ẹni ẹ lọ́dẹ kíni ó fẹ́ bàjẹ́ o ẹ̀rọ tó yẹ fi ń jà fún ọmọ olóàbí wọn náà láyé sí ni wọ́n gbọ́ ọgbẹ́ ògbòdò sọ́wọ́ dá méjì sí olóṣèlú ó pè mí ló kọ́ tí ì dékíni tí ì jẹ́ yóò lọ bá lọ́yà pé ten million ló gbọ́dọ̀ san pé ìjọba olóàbí wọn dékíni ó fẹ́ nu bá ẹ̀sìn náà sọ́jà ọmọ olóàbí ìnáwó gbọ́dọ̀ máa mutí wọ́n gbọ́dọ̀ máa parọ́ wàlá àkìlì ẹ̀sìn fẹ́ ká sọ̀ làákàyè wa torí pé inú irinṣẹ́ tá a fi ń gbẹ́sìn yé oníkíní wà làákàyè tí làákàyè wa ti dàrú ńkọ́ ìyẹn ló bá dé pé ní àwọn àfáà máa sọ pé àlàákìlù mọ̀ ní àtò taklif níbi làákàyè la so ilẹ̀ ẹ̀sìn bọ́ ni lọ́rùn mọ́ ìlà sólùbá mílẹ̀ ìnsánì làákìlù sákọ̀tọ̀ ánìwò taklif tí làákàyè bá ti bọ́ fún yẹn ńkọ́ ẹ̀sìn yẹlá mi máa ń dìfà yẹn ní tààlẹ̀ ẹ̀sìn fọlọ́run pé àlùbáàlégò lè áàkìl ẹni tó ti dàgbà tó ti bàlágà tó ti ń la káyè téèyàn bá dàgbà tí ò ń la káyè tó jẹ́ mọ̀ jìnnú nǹkan wèrè ṣe ọmọ ìlú kò kírun torí pé téèyàn fi ń gbẹ́sìn yé téèyàn fi mọ̀ pé lè tó kò tọ́ ó lé kíni ó ti bọ́ fún un ìwá ni e, inú tó yẹ kó bọ́ wá lọ tiwa ṣé ẹ kéèyàn máa múrú yìí ó yẹ kéèyàn máa ta ní tí ò bá mu nítorí gbẹ̀sìn lọ́wọ́ yẹn ni tá à ní kakọ́ mọ́ bẹ́ẹ̀ ń gbàwẹ̀ tí ò bá gbàwẹ̀ ẹ̀ ní rí káyí pé nítọ̀ bó ṣe wá láti lẹ́nu àmọ́ òṣùgbọ́n òun ló fọ ara rẹ̀ fa ẹ̀sìn tí ò wá sí lásìkò tó yẹ kó ló fi ilẹ̀ ńkọ́ ọjọ́ òun ló fẹ́ jẹ lọ́rùn. bákan náà wà lẹ́mọ̀ọ́lì ẹ̀sìn wa sọ owó wa ìyẹn ló bá yẹn tó bá gbẹ́ dúkìá yẹn ẹ̀sìn yẹn ṣe kí ni ẹ̀gẹ́ lọ́wọ́ má jẹ owó yẹn lọ́nà tí ò tọ́ wà látàkùlù amwalakum bainakum bil batil wọn látò bá tẹrù tẹbùtì rẹ gbọ́dọ̀ nínú apá ẹsìn wa sọ gbogbo orun kẹfà jẹmọ àdéhùn bá mú tí ẹrí iná pọ wà ń bẹ àbí òní sí àbẹ ń ta ní kokéèntì tiẹ ẹkúnwọ kan báyìí tí òjò orí ká lọ kò sí etí ò lè fira wàlẹ tàhárímì hà híkàmù wà ilal gbogbo nǹkan ìtẹ́lẹ̀ ń ṣe léèwọ̀ ó nídìí pàtàkì ó nídìí bó lẹ ti ṣe dá sí ẹ̀sìn ó dá sí torí pé ẹ̀sìn wa tún gbèsè ayé wa sí ni. fàílàtú tahrimi báyìí mẹ́ta wàlìkámúrú wàlìkìnzír wọ́n ní ìṣẹ̀lẹ̀ wọ̀ tí ẹ̀sìn ṣe ìmáa ta àwọn òkú bẹ́ntẹ́lẹ̀ wọ̀ wàlìkámúrú àbí àbí ẹlẹ́dẹ̀ ìdí náà ni pé ànàjáàsà ẹgbẹ́ ni wọ́n fàtàtà àdá ilà kúlì nàjáàsà ẹgbẹ́ yóò tún máa lédi sẹ́gbẹ́ mi wà lẹ́yìn láti fi mọ́ni ìbẹ́ ilẹ̀ àsùná ẹ̀rí kéèyàn máa wá ta àwọn nǹkan bí èrè ìdí tiẹ̀ ni pé alùbọ́ọ̀dì ànitọ́ àti là kò ní jẹ́ kéèyàn súnmọ́ lọ. fàkúlù mọ́ àlìhá wàṣàgàlà àǹtọ́ àti là fáwọ̀ haram gbogbo ntí bá ti ń kọ díyàn láti tẹ̀lé tọ́lọ́ èèwọ̀ ni o. ọ̀nà ìgbébi tó ti wo bọ́ọ̀lù lẹ̀ láyọ̀ kírun mọ́ wọn kọ́ da àtàlẹ́ náà má ṣe ń lágbá àwọn èèyàn tán wò ó pọ̀ wọ́n torí pé nítorí wọ́n ṣe ń kọ́ díyàn láti mọ̀ ṣe tọ́lọ̀ ọ̀mẹ̀fẹ́lì kàtàmásìl ara rẹ̀ náà làwọn kátàrà gbẹ́kalẹ̀ wà súwárì lòmọ̀jà sámà àti nǹkan tó ní tó ní bọ́dì gbẹ̀yàn wal alatu lahwi wà tọ́rọ̀ àbíkẹ́yìn máa ta ní iṣẹ́ orin bí kẹ́sẹ̀ ti dá tọ́ gbogbo yóò sá máa dún gbogbogbò ni ẹ̀ náà wàá máa pé wò ó náà máa ra èwo ló sẹ̀ jáde eléyìí ó kọ níyàn láti má ṣe tọ́lọ́ ọba alukóran sọ pé ní wàmínà nas ó wà nù àwọn èèyàn máa ń yẹ ṣẹ́rì láwà hadith yóò máa lọ ra àwọn nǹkan eré liyudila ansabi lala láti kọ níyàn láti má ṣe kíni tọ́lọ́ tètè tilẹ̀ mi gègèrè báyìí ni ti di oríṣiríṣi tí ó mọ ọkọ níyàn láti ṣe tọ́lọ́ ẹni tó lọ rà lẹ́sìn sọ pé ní ẹ fún nírò pé yóò jìyà tó lágbà ẹni tí wọ́n ń ta fún kọ́ àbẹ̀ tó wọn àtẹ̀ sí òun gẹ́gẹ́ ló kọrin sínú ẹ̀. ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́kẹ̀ẹ́ sọ̀rọ̀ èèyàn kan láti gbọ́dọ̀ bàbá rẹ̀ sí wa ni. wọ́n ní jawaasi istimali najasat ala waji la yataadda qad aqarrahu ala dun aljulud. wọ́n ní ṣùgbọ́n àyè tó ní èèyàn bá lò tí ò ní kó níbi téèyàn ti lò tí ò ní dá inú ara nínú àwọn nǹkan ẹ̀gbin míì tó jẹ́ mẹ́ta àníbẹ̀ ọ̀dà sálá wọn ló àpúrúfẹ̀ fún wọn nígbà tá ń sọ fún pé àwọn nǹkan ọ̀rá tá a bá mú bẹ̀ a máa fi ń pa àwọ̀ ọ̀tọ́lì sùfún bíà a máa fi ń ra kíni ọkọ̀ ojú omi fa iná dọ̀mírọ̀ fi kọ́lì ànábi là huwa haram ànábi rárá èèwọ̀ ni wọ́n ní wúwà yẹn àwọn àfa kan gbà pé rọ́ọ̀jì ìlàlẹ̀ bẹ́yìn pé títà rẹ̀ èèwọ̀ ni tẹ́ bá lè tẹ́ bá lè kíni tẹ́ mú ọ̀rá rẹ̀ tẹ́ bùnyàn ó lè fi ṣùgbọ́n kẹta èèwọ̀ ni. àwọn àfa kan pé èèwọ̀ tánẹ́bí pé òun kèé ṣe pé ntọ́nà máa fi ń ṣe lànẹ́bí pè ní èèwọ̀ ṣùgbọ́n kẹta èèwọ̀ ni. kọ́lá bùn kọ́yìn fìlì hádì yàmbá gẹ́ àyìn yá أيعلم أن أبواب الانتفاع أوسع أوسع من أبواب البيع أبا ابن القيم كما في أن أبواب الانتفاع في إلى أجوكنا benefit لا nǹkan أوسع من باب البيع ó fẹ̀ ju kàtà nǹkan lọ. فلذا كل ما حرم بيعه حرم الانتفاع به ẹnikẹ́ni wọn tá a pè léwọ̀ pé yóò gbọ́dọ̀ ta lèyìn ẹgbẹ́ àníyàn ajẹ́ pé ojú ọ̀nà ìsànfàní fẹ̀ ju ojú kíni lọ ojú títà lọ kó o ṣe gbogbo tá a bá ní èèyàn ò lè tà lèèyàn lè fi sànfàní. lápèjúwe a padà ká níwájú pé a gbọ́dọ̀ tajà ṣùgbọ́n ajá kan wà tá a lè sìn ajá tá a lè fi sọ́lé tá a kọ́ lẹ́kọ̀ọ́ sọ́lé àǹfààní kan náà bá àǹfààní kọ́ àǹfààní ṣùgbọ́n àlè ṣe kíni àlè ta. ẹ pé ní nǹkan àǹfààní fẹ̀ ju títà lọ. Abu ibn Hajar fi Fathil Bari ṣùgbọ́n àlìmọ́ ibn Hajar lọ́dọ̀ tí wọ́n ní láàwọ̀ haramu tá a nàbí sọ̀kọ̀ rárá haramu ni hamala al-jumhur ala al-intifa àwọn ní rárá àwọn majority àfa rẹ pé rárá ìwọ ní tá a nàbí sọ kìí ṣe títà àkìí ṣe àǹfààní rẹ̀ yẹ pé títà rẹ̀ náà tó ń pín gbàdá tá a pé ní nǹkan báyìí wọ ni wọ ni àbọ̀ ṣàǹfààní báyìí ló ṣàǹfààní àbáyé ńlá haram àwọn àkọ́kọ́ gbà pé ní rárá ìwọ ní títà rẹ̀ ẹlẹ́bi ṣàǹfààní ṣùgbọ́n al-Imam Ibn Hajar àwọn sọ pé ní àtàǹfààní náà ni faqalu yahrumu al-intifa' bilmaita illa ma khassa ad rárá àlínkà òkú ń tẹsẹ ẹ lè fi ṣàǹfààní àyàfi tẹsẹ bá sọ. So pé lẹ́yìn tí ẹ ń ṣe ó tọ́ wàá wà jílídù lìmọ̀dìbòk kí lẹ́yìn tí ìsọ́ta rí òun náà ni awọ rẹ̀ tá a pọ́n tá a tún ṣe alẹ́fiṣe bàtà alẹ́fiṣe nǹkan ṣùgbọ́n nǹkan míì nínú ara rẹ̀ àwọn ẹlẹ́kẹ̀jì gbà pé èèwọ̀ ní tálẹ́bí sọ pé gbogbo nǹkan nfa ní ara ẹ̀ láàlẹ́ dẹ́gẹ́ni láàlẹ́ ló mọ́ àyẹ̀pẹ́ ráàyè mélòó àǹfààní lórí ẹ̀jẹ̀ mọ́ méjì kí wọ́n ní àdébí la haram la huwa haram huwa yẹn ó sẹ́ẹ̀dì ti pé ní kíni títà ṣùgbọ́n ẹlẹ́bi sànfàní. ẹni èkejì oké la huwa haram tánàbí sọ rárá ẹ̀ lẹ́bi ṣe torí gbogbo àǹfààní tẹ̀ ń kálẹ̀ àmọ́ fi tẹ́lẹ̀ àlẹ́bi ẹ̀ lẹ́bi ṣe àǹfààní àyàfi yìí tẹ́sìn bá sọ yẹ́ bá ti sọ tirun tìyàwó ṣùgbọ́n kàmí yòókù kọ́ra rẹ̀ lẹ́yọ̀ ni ẹ̀ lẹ́bi ṣe àǹfààní. wọ́n ní kámi anna tahayula ala maharimillah huwa amal al-yahud kọ́lọ̀ ń ṣe nǹkan léwọ̀ kí wọ́n á máa dètè láti sọ́dẹ̀ tọ́ ẹni ìlànà àwọn yahudi ni káàkiri ọ̀pọ̀lọpọ̀ iná ń ṣe lé o ọlọ́run ṣe nǹkan léwọ̀ yóò wá dọ́gbọ́n láti fi wá ọ̀nà tí ó fi sọ di ẹ̀tọ́ indirect nǹkan bá ṣe báyìí nǹkan tá a bá tún gbé báyìí nǹkan àléwọ̀ ni wọ́n yahudi ni ìlànà wọn ni fàkọ̀dé sọ́gbà àléhìn mùkádọ́bà wọ̀lànàtà ọlọ́run bínú sí wọn gan ó sì gbé wọn jìnnà sí kẹrẹ látara fẹ̀yìn ọlọ́run ní fáfimọ̀ ẹ̀nàkìnrin mi ta kọ̀ ọlọ́run látara pé àwọn yẹ̀wù ni wọn máa yẹ àdéhùn anáhùn abínú sí wọn gbé wọn jìnnà sí kẹrẹ wa wàjà àná kùlùbà mùkọ́ọ̀sìyà ọkàn wọn lé yuharifuna al-kalima an mawadihi nínú òṣèṣì wọn òun náà ní wípé ìtọ́lọ́mbà gbé kalẹ̀ lẹ́tọ̀ọ́. tá a ṣe níra ní fún ọmọ yìí padà wàlá tàṣà tọ́lù àlàkà ìdàdúró oníjàmbá ni wọn. náà tahrimu lixiyal ala istihlal muharramat èèwọ̀ ni ntọ́nù bá ṣe lé èèwọ̀ kama wọ́n ta fi sọ́dẹ̀ tọ́. àwòtárìkì ló wájibat àbí nǹkan tó jẹ́ dandan kéèyàn wá gbèjì sílẹ̀ látara pé ńdọ́gbọ́n ẹ̀rí ẹlòmíì táwọn ẹlẹ́dẹ́sì ó lé ní ọdọ́gbọ́n pé ah, tẹ́ ń ṣe ìrìn àjò ìrìn àjò tó ń bẹ ti tẹ́lẹ̀ kó ń bá ṣe kínní kó ń bá gbà wẹ̀. ìyẹn la fi sọ pé ní nínú nǹkan tó jẹ́ wọ̀ ó ní akíláńpẹ́ mọ́sálà yìí bí ọ̀rọ̀ ok àtàlílù nìsa bàdà talaq kéèyàn báyàn sọ ìyàwó rẹ̀ délẹ́tọ̀ lẹ́yìn ìgbà tó ti jẹ́ èèwọ̀ bóyá ìyàwó sì máa ń dé wọ̀tí yẹn tí ò ní jẹ́ ìyàwó yẹn mọ́ tó bá kọ́ lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́ta ẹnìyàn ò lè fẹ́ mọ́ àbí tó bá fẹ́ ọkùnrin yìí tí yẹn bá wá kọ́ kéèyàn lọ bẹ́ẹ̀ nìkan pé ìyàwó òun ò lè fẹ́ mọ́ ṣùgbọ́n ìyẹn wá ẹfẹ́ sákìdù ẹ bá kàn ti ṣe tẹ súnmọ́ra yín jọ́ mélòó bí àpẹẹrẹ náà ní torí ó gbọ́dọ̀ súnmọ́ ẹgbẹ́ ìjọ́mọ́ ni ẹgbẹ́ òsì fún un ká lọ bẹ̀rẹ̀ lọ́yẹ̀ kí á ah, mo lè lọ tán kí n tó mọ̀ pé ọmọbìnrin gidi ni tí ẹ bá fẹ́ tó súnmọ́ tó dijọ́ kèló yóò kẹ́kọ̀ọ́ ni pé òun lẹ́kẹ̀ẹ́ mọ́ òde tó bá ti wá sí ìdá tán yóò wá lọ́ba pé á ah, èmi gan ti ń rìgírẹ́tì ẹ̀yin náà ìwé ń tẹ́ tó fẹ́ẹ́ sí ó tún ṣe kíni ó tún ní ọmọ ẹ lọ òun àtẹ́ni ẹ̀sìn ẹjọ́ dì ńtọ́lọ́ ń ṣe léèwọ̀ àwọn ọgbọ́n láti kíni ẹ̀sọ́ tẹ̀tọ́ àwọn bàbá ní israẹli náà ṣe ti wọn náà ni ọlọ́ba sọ́nà àtàlà ní kí wọ́n fẹ́ràn ní ọjọ́ sábà láti fi jẹ wọ́n níyà fáwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ìyẹn lọ́jọ́ sátọ̀dà ìyẹn ní ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀nà wa ní kí gbogbo àwọn ẹja kan wá bí odò kan pọ̀ ọ̀nà wa máa lọ́dọ̀ wọ́n fẹ́ẹ́ lè máa tẹja wọn lè báyìí ká láti ọlọ́mọdé amọ̀dé kìíní látara ẹ̀ṣẹ̀ wọn kò sọ́gbọ́n tá ẹja máa da kámẹ́kà sódò ní sáyé táwọn ẹjẹ́ pọ̀ yìí tó ti wá mẹ́jà wọn ti kú lọ tó bá di sunday wọn ti kí ni wọn wà kó òun dé tètè ta ni tọ́lọ́n ọ̀pọ̀lọpọ̀ náà ń dé tèlé ni wọn pé nǹkan ò yóò wá wọ́gbọ́n kan bóyá bíi kátàkárà rẹ̀ yóò sáfi wọ́gbọ́n náà fi ló ẹni wà á nà aláàtúgá àkọ́ ìkàlà àṣìyà téèyàn bá dé te kò nǹkan tó jẹ́ reality yẹn téèyàn ò dé kíni kò yí padà fúnà kan tara rẹ̀ wàlà òsúnmi àti mẹgẹ́rì àsùnmọ́ ìhà kódà káyẹn sọ lórúkọ mi àìmọye nǹkan tó yẹ pé rìbá ni lẹ́yìn tó yẹn sì sọ lórúkọ mi interest ni alẹ́ rìbá lẹ́ ń gbà owó èlé àìmọye nǹkan tó níbẹ̀ tó yẹn ń gbà tó máa fún lórúkọ mi ìyẹn ló fà dé pé àsìkò táwa yíyan gbọdọ̀ gbọ́ fíkìrì yẹn gan máa ń yí ìwọ tó bá gbé lọ́gbà gbogbo eléyìí náà kéèsì pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àlùmọ̀ àmàlàtì torí pé àwọn àfẹ́sì ọ̀rọ̀ ìbádà ọ̀pọ̀lọpọ̀ ń jòkó ti sùn pé ọ̀rọ̀ transaction tó bá tẹ̀ mọ̀ kan kò lè mọ gbogbo ẹ̀rù kà ó dà pé yóò ìfọ́fù níbi kan ẹ̀jẹ̀ tó kẹ̀mọ́ pé kíní mo ní pé báyìí báyìí yóò sàmọ̀ kan láti kíní láti kí ni yóò padà pé nìkan ní sọ̀lẹ̀ yẹn lómi lè gbà lẹ́nu kò sáfẹ́ lọ pé tẹ́sí tí ò da ẹ̀mọ̀ tí ó bá ti gbà báyìí báyìí báyìí tó bá gbọ́ dáadáa náà padà sí padà sí gbọ́ ọ padà rí pé nǹkan míì kí ni ó padà dá sí àrọ́ mu náà so a gbọ́dọ̀ dúró tọ́ lọ́wọ́ wa ìtajẹ́ òní fún wa náà bákan náà tàhírí àbíl ọmọ inú ta torí kọ́ nínú hadithi ni pé ń kìlọ̀ fún àwa ọmọ àdébàmọ́ أقدم عليه اليهود من فعل المحارم بالحيل المحارم بالحيل أي بي Ọlọ́run kìlọ̀ fún wa àbá níbi kìlọ̀ fún anu hadithi pé nǹkan táwọn kẹyẹ̀wò ní í ṣe ní nǹkan èèwọ̀ tá ń sọ dẹ̀tọ́ pẹ̀lẹ́tẹ̀ ká jìnà sí yàrá ìsìnkú ha máa asọ́ba min ghadabillah wa la'natihi wa alimi iqabi kọ́mọ̀ bá ṣẹlẹ̀ sáwọn náà tó ṣẹlẹ̀ sáwọn yẹ̀húdí nínú ìbínú ọlọ́run tọ́lọ́run bínú sí wọn. kọ́lá al-Khattabi alimami al-Khattabi sọ́nù ọ̀rọ̀ pé ní fi hadith nínú hadith yìí bùtìláàlù kò lọ sí ìlàtẹ̀ ó ń fún wa pé àníkò da ìmọ̀ lógo gbé tètè yẹn bá lò yàtàlù bí alimutawasil ilà ló hàrọ̀ sẹ́pẹ̀ yẹn ń lò ó láti fi débi ìwọ̀ fàyínà ọ̀la yàtọ̀gáyàrò ọkùnrin ọ̀hún ìtàgáyọ̀rẹ̀ àìhàtì pàtẹ́bílì ẹ̀sìn ẹ̀ ẹ̀ bá jẹ́njẹ orúkọ nǹkan ẹ̀ bá jẹ́njẹ abẹ́ ara ṣèkẹ́tẹ́kẹ́ bá ti jẹ́ ìwọ̀ kò ní yẹ kó ní kíní ìwọ̀ ìwọ̀ náà ni wọ́n jẹ́ àmì ìdẹ́sẹ̀fẹ́ yẹn wọ́n dáná ẹ̀ lé ní ẹ̀kú gbogbo kọ́tẹ́ báwọn bá jórí nẹ́ẹ̀tì kó jórí fóònù kí ló bá ti jẹ́ ìwọ̀ kí ló máa jẹ́ ìwọ̀ ní tẹ́lẹ̀ ló lọ́ọ́ pé àbọ̀dé lè ṣe fẹ́lẹ̀ kù ìfọ̀tí wọn náà nílùú ìwà kan ta ni. títà yẹn kọ́ là ń sọ àní kí ni ìpìlẹ̀ tẹ́ ẹ ṣe náà ẹ kàn lórí sẹ́mi ni kò yí padà léwọ̀. kọ́lá bí nǹkan yìí àlìmọ́ nǹkan yìí tó bá yẹ pé ní làánà ńlọ́ọ̀lì làánà ńlọ́ọ̀lì ẹ̀hódà ọlọ́run ga yahudi nyina ti kɛɛrɛ lama akalu samana ma haroma alehim akala nga ti wọn jẹ tɔnɔ ba se léwo àwọn àlọ padà ń jẹ wo rẹ tɔnɔ ti wọn nyina ti kɛɛrɛ ɛɛ tɔnɔ ba ti alọ tara ti bi lọ sí wọn ne pari yadulu alhadith ala alikɔ ala alikɔ ida tó ma ṣòro hadith yìí ń أنني إذا رجحت المفسدة على المصلحة tí nǹkan bá láǹfààní tó ti ní tó ní nira tó wá láǹfààní ṣùgbọ́n nira yẹn kò jàǹfààní lọ fàlùmọ̀kọ́ dáàmú èwo làágbé síwájú ó wà dárí olè mọ̀físádà ìnira yẹn láti kíni ẹ̀yin ó lè láǹfààní ìnira tó wá wà mí ńkọ́ ó láǹfààní fọ́tì ìnira mélòó sísì ẹ̀sìn ní fọ́tì nù kẹ́mẹ́ fàyínà mọ̀sálà àtàbí إلى مفسدة الانتفاع بالميتة أني أنفاني تاري بيكني níbi ọ̀ra òkú bẹ́ntẹ́ o tó jẹ́ ali ti ní àǹfààní àlebìṣe nǹkan agbádànù látara ànira tó wà mí pé òkú bẹ́ntẹ́ ní etíkì tàfẹ́ yọrẹ̀ lára àní wọ́n àǹfààní kákíyèsí ẹlòmílẹ̀ ni àǹfààní ní ọmọ o àǹfààní tẹ́lẹ̀ mi tẹ́ wọ́n gan àgbẹ̀ni àlùmọ́sílá àtúlẹ̀mọ̀ òhùn mọ́ àǹfààní tí o dájú ni tá a bá débẹ̀ táwọn kan tá a lè ṣe bẹ́ẹ̀ kò dá lójú o but àwọn ìnira tó ti dá lójú ti jẹ́ àgàgà dé báyìí ó sì fẹ́ lọ torí bọ̀ nǹkan ìnira tó ti àǹfààní tó ń lọ gẹ́gẹ́ tó fẹ́ ni kò dá lójú àti ilẹ̀ nìkan tó láǹfààní nǹkan ẹ̀ bẹ́ẹ̀ sì lè kéde ó lè ní àti but kó wá tó débẹ̀ rẹ̀ ìnira ìnira oríṣiríṣi àwọn ìnùwà ti kéde wàá tó yẹ bá jọ ńlá ká ẹ̀gẹ̀rẹ̀ yóò gba ìrẹ́lẹ̀ gbẹ̀rẹ̀ torí bọ̀ bọ̀dá máa pọ̀ fún wa bí wà pé nǹkan yẹn hundred percent kí ló wà bẹ́ẹ̀ ẹlòmíì kan sọ pé ìnira wà bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn mùsùlùmí bá dákẹ́ ànírà àǹfààní ok ṣé ìgbà tí wọ́n náà pé ìnira wà bẹ́ẹ̀ kódà ló yàn pé kíní kan báyìí kó fúru ni ṣùgbọ́n kò yẹ ká tún fọwọ́ lẹ́rán ká tún patisipéètì ní ẹlòmíì mọ̀ pé àwọn àgọ́ fíkì yìí ẹ̀yìn onífíkì dáwà sàràfíà àwọn kan náà gọ́ fíkì yìí o. go kwento banilana sala yurupi zwakhayo wekorwese konyama fotu kekere woro ayo boni ka fotu sunu kuoro neto fotu sunu kuoro jinegini ali sunatu wal jamaa te abeti wode o ani ya kesi jobi o jada wode ya jobi de hatu ya no sala ali na tibotu lali uwe ba teleto ora ado sunu na para jinegini na para ni to ba dilaka ino yena biopene ayima tarai nìkan ìtara tí ó sẹ́rí bẹ́ẹ̀ tí nǹkan bá yíwọ́ ẹlẹ́mọ̀ máa ní òbí ó ti yí mọ́ hmm, akànníkà ló bẹ́ẹ̀ àánú rẹ̀ pé yóò sàǹfààní ni bàtà ń sọ fún yín kọ́ lẹ́ẹ̀kọ́ sàgbọ́dọ̀ ní àkíyèsí àwọn nǹkan yìí sókè ni pé gbogbo ta kálẹ̀ ọtí ni kúmẹ́tẹ́ ni eré ni àti gbogbo ta tó kàtà bẹ́ẹ̀ rẹ̀ tó tó jọ haramu ni kéèyàn máa fi ṣe kátàkárà.